الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لقد سبق في خطبتي الأخيرة الكلام حول خلق الأمانة حيث حاولت أن أعرفها لغة واصطلاحا وتطرقت إلى ذكر أهميتها ومنزلتها في الإسلام واليوم بإذن الله أتوصل بالذكر بعضا من أقوال سلفنا الصالح في هذه أو في هذا الخلق الحميد أو في هذا الخلق الحميد المحسوب لدى الرحمن بن العرش يقول أبو بكر الصديق الخليفة الأول رضي الله عنه أفضل الصدق الأمانة وأكبر الكذب الخيانة فقال عمر بن الخطاب رضي الله عنه لا تضرني صلاة امرئ ولا صومه من شاء صام لا دين لمن لا أمانة له وقال عبد الله بن مسعود رضي الله عنه القتل في سبيل الله كفارة لكل ذنب إلا الأمانة وإن الأمانة الصلاة والزكاة والغسل من الجنابة والقيل والميزان والشريك وأحسن من ذلك الوداعي فقال سفيان بن عيينة عليه رحمة الله من لم يكن له رأس مال فليتخذ الأمانة رأس ماله قال الإمام الشافعي رحمه الله آلاف الرياض بخمس صدق اللهجة وكتمان السر والوفاء بالأهل وابتداء النصيحة وأداء الأمانة عباد الله لقد انقضنا أو فقد تعددت مجالات العنانة لدى المسلمين ومن ضمن مجالاتها الأمانة في الأموال يجب على الإنسان أن يحاول لجمع المال بطريق الحلال وأن ينفعه في أوجه البر في أوجه البر وينفقه الذين يستحقون من الأهل والأقارب والأصدقاء المحتاجين بقدر الاستطاعة كذلك إخراج حق الله في الأموال من الأمانة قال النبي صلى الله عليه وسلم ما نقص الصدقة من مال شيئا قال الله سبحانه عز وجل قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له ولا أنفقت من شيء فهو يخلفه وهو خير الرازقين هذه الآية تأمرنا أن نكون آمينا وحفظ حافظا للأمانة في الإنفاق وجمع المال هذا كفر الله أتريك حتى الله النبي محمد صلى الله عليه وآله وسلم أرى إلي النبي أرى صحابة عليه هو قلتي قلت لنا لم نبي صلى الله عليه وسلم في اليوم من القيامة أبي لو قلتي كيف يا إبراهيم كم من كارمان أول صلى الله عليه قرأتي مصطفين من قطبة لي هنا جرلقا إيوا الأمانة إني àfọkàntán aṣàlàyé nǹkan tó ń jẹ́ àmàna orí tí ń bẹ níbẹ̀ ọlá tí ọlọ́run bá ti síbẹ̀ bí àmàna ṣe tó nínú Islam lónìí bí sinilá níbi tí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn sẹ́nẹ́tìmọ̀ sọ́ọ̀lì àwọn aṣáájú rí àwọn sọ̀hábà àwọn tí wọ́n tẹ̀lé wọn tó ń tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn náà nǹkan tó wọ́n sọ nípa ọ̀rọ̀ àmàlà àwọn bá tuntun sí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ó ní afdọ́kù síbi pé àmàlà ó ní òdodo tó ga jù tẹ́lẹ̀ rí òdodo òun náà ní kí n ní àmàlà gbàgbàgbà máa ń ṣòdodo àwọn olódodo ni àmọ́ tẹ bá fi nǹkan sí lọ́wọ́ gbogbo ọjọ́ náà ni wọ́n jẹ́ dúkìá ni wọ́n jẹ́ nǹkan ní oṣù dàgbà mẹ́ irú ẹni yẹn ẹ má pè ní olódodo ẹ̀dá. àwọn ọkọ̀ ti di wọ́n yọ lọ wọ́n ni wọ́n á zẹ̀rọ ìkẹ́kù àlùfíà náà pẹ̀lú ìrọ̀ bá yé òun kí wọ́n ṣe jàmbá á zẹ̀rọ ìkẹ́kù àlùfíà náà òpin rọ òun ni jàmbá ṣe. عمر بن الخطاب رضي الله عنه بقول صرع مانا قل لا تغرني صلاة امرئ ولا صوم من كيف وجدوا كون بين المشي ولا يوم باوي لا gbogbo gbàdé lọ lọ́rẹ̀ nítorí náà wọ́n jẹ́ tó lọ́wọ́. ó ní máa ń ṣá àfọ́ọ́mà wà máa ń ṣá àfọ́ọ́là wọ́n tó bá wù ọ́ ọdún òun kì í bọ́ lọ́rẹ̀ rẹ̀ máa gbà rẹ̀ ń gbà rẹ̀ fọlọ́run rẹ ni ó ní àwọn tí máa ń wù lára èèyàn jù òun náà ní àmàlà ó ní pípé ní láàbí ní lèmọ́lá àmàlà tẹ̀lẹ̀ òṣìṣẹ́kùn sẹ́ńtì ọba ti lámàánà òun kí òun òun gbà rẹ̀ àmọ́ òun lámàánà yàtọ̀ kó nira rẹ̀ jẹ́ náà ní abdullahi bin mas'ud ó ní alukọ́tù fi sabilillah kí o jagun sójú ọ̀nà ọlọ́run ọba kàfàrà kàfàrà kúlì dàmbì nábìlẹ̀ pààyà sí ojú ogun yẹn gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run ni ẹ wá ìpò ẹ parí fún ilẹ̀ amẹ́nà amẹ́nà nìkan ni wọ́n parí ìjọba ìjàmbá amẹ́nà wọ́n parí yẹn ni pé yóò jẹ́ yóò jẹ́jọ́ yìí o. وابن مطعوم سفيان بن عيينة قل من لم يكن له رأس مال قل وطوبى أن كابتا تريد سبيلين يعني كي عندي يعني كمان tó ní gbá ò lé kankan à ikú wọn náà lé nítorí fi jẹ mi lọ́dọ̀ ọlọ́run omi mali yẹn ti jẹ́ pé amáyà rà sanari jẹ́ ká mọ̀ náà jẹ́ kápítà tiẹ̀ náà mani kí ló ní ní a kò ló àwọn tẹ̀bá gbé nǹkan ti lọ́wọ́ ẹ bá nǹkan yín bẹ̀. oníṣèjàmbá onígbàjọ ọ̀dà ọ̀run kò ní fi sí pé máa mú gbówó ní àárín wọn láti lọ ṣọ́ọ̀bù níbí oníṣèjàmbá òun nílò tó àwọn wọn ò ní kó lọ́dọ̀ ọlọ́run wa ó ní kó lọ́dọ̀ ọlọ́run òfìsílẹ̀ kéwù òfìsílẹ̀ ìwé oníṣèjàmbá òun nílò tó àwọn ò jẹun ní gidi lọ́dọ̀ ọlọ́run ó sì jàmbá. فليتخذ الأمانة رأس ماله موافقة نكابيتاتيك إيه، لو أمو موافقة ودو لونبا لا لا لا لا لا لا بكنا لأنه رحمة الله كل كثير ما تنشي تواصل فيه في ó lè lè fi ẹgbẹ́lú mi tó bá wọ̀nyàn kan ló lè ó lágbájá tẹ̀lé kò ń ṣe à ah, leadership lára tó àwọn kẹ́kẹ́ yẹn máa ń wò fún mi pé ẹni yìí káì pé ẹni yìí káì àwọn ìwà ìwà àtàjù ìwà ìwà àtiwájú àtàjù ẹni tó lè lídìí bẹ lára rẹ̀ èrò mi ṣáàtì oní alákọ̀ọ́kọ́ ní máa ń bá àwọn wọ̀nyẹn ní àkọ́kọ́ ní pé sídìkọ́ ní láàyà kéèyàn torí tó bá sọ̀rọ̀ báyìí wọ́n bá bẹ́ẹ̀ mọ́ lọ ọ̀nà náà nù ń lọ kò lọ náà nìyẹn tukẹ̀ mọ̀ pé kẹ́mọ́ rí ẹgbẹ́ bá jẹ́ rí àpẹẹrẹ òdodo lára rẹ̀ ẹni yẹn ti ní ẹ̀mí ààrẹ ìrìn àgbà irinṣẹ́ tí wọ́n fi ń darí ayé tí wọ́n fi ń jọ̀gá tó fi ní jẹ̀yẹ́ ibi tó bá wà nípò ó jẹ ní àpọ́nlé nílẹ̀ gbogbo àyè tó bá bẹ̀rẹ̀ sí ó jẹ ní àpọ́nlé àwọn ọmọ sípò ńlá àjà kí n da kó ọ̀rọ̀ rẹ̀ ó dódòdó kí wọ́n bá òdodo ní ọ̀rọ̀ rẹ̀ bákan náà ọ̀kìtì máa ń fèrè kí n jẹ tó máa fi orí tó pamọ́ bá tọ́jú àti fi ọlọ́dọ̀ pé adákùnlá ni ọ̀rọ̀ yìí tó yẹ kí n lè jù lọ tó ti pamọ́ àbí wọn náà ló ti ẹ̀ka yẹn mọ́ ọ̀ka kiri yẹn mọ́ ìkáì mo ti bọ́ yà yẹn. òbí bá wọlé ṣe àtúrọ lọ́wọ́ náà wọlé. ẹni tó bá máa ń fi àṣírí ẹni tí ò bá ń fi àṣírí pamọ́ tí ò lẹ́nu àti wọn bá ṣírí pamọ́ ẹni yẹn ò ní irinṣẹ́ tí ìrìn já bá yẹn. tó a pé báyìí lé ní ọ̀dàlẹ̀ yẹn tó wáyà ọ̀dàlẹ̀ yẹn sọ́kọ́ ọ̀gá akẹ́kọ̀ọ́ lọ́jà lọ́gbà ní lẹ́yìn ọ̀run torí ọmọ bíi fún wọn hàn sí ọ tó wọn lọ wọn pamọ́ ìka mọ́ṣọ́lẹ̀ náà ṣètùmọ́ orí sọ́nà ní òwò tó ń bá tẹ̀ lọ. <laughs> olùdókè ẹ̀fọ́n máa ní ó wá bá yín jẹ ta èmi lè ní ọ̀tá ti à ṣé ìṣàkájú ṣé ìṣe àgbájú wọ̀lùmọ̀fáàmù bí ìfàhàlì ìpé àdéhùn ìrẹ̀lẹ́kẹta ẹnìtẹ́bà tí wọ́n bá ní ọba rẹ̀ jẹ́ aṣáájú rẹ̀ irinṣẹ́ kẹrìnlá rẹ̀ náà ni pé ìpé àdéhùn tòun ló máa ń ní ìgbà àdéhùn ó burú kan gbọ́dọ̀ ẹ̀ẹ́dì ìsìláàmù tí ni wà nílọ́rọ̀ àdéhùn gan nílọ́rọ̀ àdéhùn gan lórí pàtó bí ìrọ̀kọ̀ kan kẹ́lẹ́ wà tún pẹ̀lú bí ẹ sì máa ṣọ́ àdéhùn láàrin ara rẹ̀ tó bá kan náà wọ́n lè mú dá òun náà sí ha ìmọ̀ ìwà àti bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì mọ́ kọ́ láti ṣe wá ìṣẹ̀lẹ̀ kẹ́ni kan máa gàgàgàgàgà ju nàfíhà lọ́dọ̀ rẹ̀ wọ́n tó bá ti rí báwọn ah, ṣe ti aṣáájú onírinṣẹ́ rẹ̀ lọ́wọ́ onírinṣẹ́ rẹ̀ lọ́wọ́. الأكعرمين وأحجار الأمانة المنشا الشافعي إلى قولين هنا يكون هما شرع أمانة سواء كان طبعا فاتوا وصلت وتوقف هاي ليرى الأمانة طبعا أمانة الله عز وجل أوصر إلى القرآن من سورة الأحزاب آية 32 قلوا إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأحبين أن يحملنها وأشفقن منها وحمل الإنسان إنه كان ظلوما جهولا قلوا أني أولا وبا أتجري أمانة لبا سما أتلي قال هذه الجبال هذه يمكن فأبين أن يحملنها وانتظر أو اللي دعمنا روحه الله سبحانه وتعالى قال وأشفقنا منها ربما ما تدعمنا له وحمل الإنسان ومن يضع في الرواء قالوا أن أكثر من أن إنه كان ظلما جهولا ألا تسلمي ألا يمكنني ibn Mas'ud radiyallahu anhu bàtún ṣàlàyé ayé yìí ó ní al-amana ọláwọn amánà tọ́lọ̀ ń gbé kọ́ ọlọ́run òun náà ní kàjá oṣù tọ̀là wa ìmọ̀ àkíyàn wọ ìka òǹkàkà ìmọ̀ àkàkà tọ́wọ́ mọ́kànkọ́ ìmọ̀ àgbàwẹ̀ hajj rẹ̀ ìlọ́sẹ̀ hajj wọ́n fi kọ́ ìṣàlẹ̀ ìmọ̀ àkàkà òdodo lẹ́nu. وقضاء الدين إمام فقهي والعبد الشديد الشديد هو أشد من هذا كله أو من هذا كله حتى الوداعي إذا أجل إنه اعطيني صلى الله لكي وسلم في أمور أمور كتابة في فانسرة ولدو أشور táàmù tó ń tira wa bá mú tó bá ń wò ó méjì nǹkan kan ṣe onímọ̀ wọlé ní màbá ọgbà òsì gbà ó sì di yàn ó sì di wàhálà tó olúwa ní òkè àyíkọ́nà wọn láwọn olè gba gbogbo àwọn kaba yẹn tó wọn láwọn olè máa kí àwọn olè máa ń hmm, lọ́pàá àwọn lọ́wọ́ ọ̀gbìn yẹn ọgbà àmọ́ nìyẹn ẹni pé àmánà láàrin ọlọ́run sí ènìyàn àmánà láàrin ènìyàn sí ènìyàn olùwọ́ba ní ẹgbẹ̀rún ṣọ́ subakana inú àwọn ẹ̀yà àmánà onínà àmánà sí àmúwáyé àmánà níbi dúkìá ẹgbẹ̀rún ṣọ́ àmánà ọ̀rọ̀ kí ló àmánà ọlọ́run níbi dúkìá òun náà ní kéèyàn kó owó yẹn jọ ní ọ̀nà tó jẹ́ ọ̀nà àlàálì yìí. ọlọ́run ni wọ́n ṣe ọlọ́run ni wọ́n lò ó jẹ́ ọ̀nà halal lẹ́yìn ìgbà yẹn náà ní ọ̀nà tó jẹ́ halal gbogbo àwọn tí wọ́n ń jẹ ẹlẹ́tọ̀ọ́ níbi owó yẹn yẹn fún wa yẹn fún wa torí pé kí ni bá tán olùwárí bá nà ibi nà sí ọlọ́run tó ń آية الزمان قل وأنا قل وأنا قل إن ربي يبسط الرزق لمن يشاء قل وما لمن سنة رزق بن كبار ضبط من عبادي ويقدر له الميل ثلاثة جنيه وضع قل وأن وما أنفقت من شيء فهو يخلفه قل وأن يبان من كتان تسوى معنا ولو ليلي تسوى معنا ولو ليلي تسوى معنا ولو ليلي أما قالوا مني ما تقدر ń dá padà ọlọ́run fẹ́ mú ọ sí i torí ẹni tó gba àwọn tó bá ní ẹ̀tọ́ tí kéèyàn ná owó yẹn fún àmọ́ ẹ̀rọ ní kọ́ńtà fún wọn ẹ̀rọ mi nìyà tó bá lo ó ti ní tayọ tó nìkan lè ná ó ti jẹ́ fún ìyàtọ̀ owó nù kọ́nà ó ní tayọ tí wà táwọn ọmọ rẹ lè ó ní tayọ tí wà tí àwọn ìyàwó rẹ lè ó tó máa ti pé àwọn ìlú nílẹ̀ ní bùkátà tí kò máa na fún wọn níbẹ̀ pẹ̀lú tí bá wọn ń na ènìyàn lọ sọ àmọ́nà ọlọ́run lérí owó níná. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ومن مجالات الأمانة الأمانة في الولاية وهي أن يراعي الوالي رعيته ويهتم بشؤونهم ويسعى في خيرهم أو في خيراتهم وأن يدفع عنهم الشر كما يقول ابن عثيمين عليه رحمة الله ومن الأمانة أيضا أمانة الولاية وهي أعظمها مسؤولية الولاية العامة والولاية الخاصة فالسلطان فالسلطان ما فسلطان أو رئيس الأعلى في الدولة أمين على الأمة كلها على مصالحها الدنيوية على أموالها التي تكون في بيت المال لا يقتدرها ولا ينصرها في مصلحة إلا في مصلحة المسلمين شيخ عثيمين رحمه gbàtọ́ ń ṣàlàyé nípa ọ̀rọ̀ àmánà nínú àwọn oríṣiríṣi ọ̀nà àmánà tí èèyàn gbọdọ̀ ṣọ́ òun náà ní àmánà níbi àṣẹ tó máa èèyàn bá já láṣẹ bóyá aláṣẹ ìlú ni bóyá aláṣẹ ní orílẹ̀-èdè kan ni lẹ́ni bí àwọn gómìnà pírẹ́sidẹ́ǹtì àwọn chairman tó mú wọn ṣe sí ṣe pé àyè náà wà báwọn tó ń jẹ́ bí àwọn dàrẹ́tọ̀ tó ń jẹ́ àwọn ẹ̀yàn tó gbóbi tí àwọn ẹ̀yàn sàti ń jẹ́ aláṣẹ dandan kí n sọ àmàlà tí ọba wà níbẹ̀ pàtàkì jùlọ àwọn tó ń jẹ́ àwọn adarí ìlú bí àwọn gọ́vnà bí àwọn pẹ́sidẹ̀ntì ṣe pé àwọn ẹgbẹ̀rẹ̀ ń darí ìlú ṣé kò tèmi ìgbàlẹ́ kó máa ṣiṣẹ́ láti máa jẹ tí ọmọ ẹ̀rọ jẹ́ oore fún aráàlú àmọ́tẹ̀lọ́gbà nù kó máa wá tí máa jẹ́ ìdáàbòbò aburú fún aráàlú gbogbo ìgbà tí oore kan bá ti fẹ́ ṣẹlẹ̀ kó dìde pé á ah! àti kó jẹ́ ti àwọn aráàlú yìí gbogbo ìgbà tí aburú kan bá ti fẹ́ ṣẹlẹ̀ kó dìde pé á ah! ènìjẹ́ ká burú yìí kó ṣẹlẹ̀ àbójúṣẹlẹ̀ tí wọ́n ọ̀nà bá ti dáàbòbò wọ́n ní kí ń jẹ àmọ́ràn tí ń bẹ níbi ìjáláṣẹ ni ṣùgbọ́n owó ìlú aláṣẹ ọ̀gbọ́dọ̀ náà ìlà fi mọ́tàlá ṣẹ́fìn mùsùlùmí àtẹ̀gbẹ́ tí ó bá jẹ́ àǹfààní fáwọn aráàlú náà lọ́gbọ̀dọ̀ máa ń náà bí torí náà ní Islam kọ́ wa nítorí tó bá ń jẹ́ aláṣẹ oṣù gbọ́dọ̀ náà ṣètò oṣù gbọ́dọ̀ náà náà gbọ́dọ̀ náà pé ipò tó wà yìí ipò àdánwò lè kódà náà fi sọ̀rọ̀ ọ̀rọ̀ náà sọ ike gbogbo àwọn tó bá ń di aláṣẹ níjọ́ pé di àti ìyá náà tó ó dè wọ́n lọ́wọ́ ó dè wọ́n lẹ́sẹ̀ ní ní ìlú jáde níjọ́ pé di àti ìyá náà ìjọ padà tí wọ́n kalẹ̀ òun náà ní ìjọba tí wọ́n bá ní tó lọ́wọ́ fún àwọn wà nípò àṣẹ kọ́lọ́kọ́ wọn gáìdì wọn náà بقنا على àmánà في القضاء ẹlòmíì wà nípò àṣẹ tí ẹni pé òun wà nípò kọ́mọ dájọ́ ìjọba ń yàrá dájọ́ àmánà nìyẹn náà àmánà nìyẹn ogodo wọn dájọ́ láàrin àwọn èèyàn tó bá dọ̀gba ogodo ṣe kú ìṣáájú ogodo ṣe jàmbá ogodo ṣe pẹ̀lú bí ọlọ́run ṣe wí gẹ́gẹ́ bí anabi sọ̀rọ̀ ọ̀sán náà ṣe èyí anabi sallallahu alaihi wasallam njẹ kọlọkọ táwọn kan jà àwọn kan ọ anabi wa kọ ẹjọ́ wájú anabi sallallahu alaihi wasallam anabi wa ní ẹni àkókò kọ rojọ́ ẹni kejì rojọ́ bàtà rojọ́ táwọn anabi ń yọ pé a gbé tó ti tán nínú ẹni anabi wa ní tọ ń ṣe ìdájọ́ fún yín àmọ́ ẹ̀yin Ọlọ́run ni mo wò ẹni tí ẹ̀yin méjìlélógún ti ń ó lè ní sọkọjọ pẹ̀lú dùn òun mẹjọ rò eléyìí òun mẹjọ rò tí wàá dájọ́ fẹ́ntẹ́nu rẹ̀ dùn yẹn fóun tó láàrin wọ́n tó bá ti gba àrí aláàrí kò mọ̀ pọ̀ gba ẹ̀ lẹ́nu òun nana rí akókò àìsàn nínú náà iná nìyẹn alẹ́bìnrin pàdé akókò ha ọ̀fọ̀lẹ́ tó kà á nínú kó gbà èyí kò fi kalẹ̀ káta wá ti fẹ́ tó mọ̀ pé èèyàn ṣe dàmbá ọmọ pé èèyàn sábẹ̀ bí yóò ti wò pé èèyàn ń dán ẹni tó sábò sí ẹni tó wá rí pé àrìbó pẹ̀lú ìbòrú bẹ́ẹ̀ náà nígbà táwọn náà bá wà láàrin ara wa náà bá ń ṣèdájọ́ láàrin ẹ̀mí jì ní kámẹ́rin ní bayasmain lẹ́nu yìí àǹtọ̀mọ̀fẹ́ ah, rẹ̀ nílà kọ́dà láàrin ìyàwó àtọkọ àbí láàrin ìyàwó síyàwó ìyálé àtìyàwó tòbí ọ̀dájọ́ pẹ̀lú ìjọba lọ́ba tó bá kan náà alẹ́ àmẹ́ àmọ́nà tó wà níbi ìmọ̀ ìmọ̀ àmọ́nà wà bẹ́ẹ̀ ní ẹ̀kọ́jọ́ ṣọ́ àmọ́nà ọlọ́run níbi ìmọ̀ kí ni ọlọ́run ọba níbi ìmọ̀ òun náà ní kéèyàn lò kéèyàn pèpè sí kéèyàn kọ́ kéèyàn lò kéèyàn pèpè sí tó bá kánà kéèyàn ṣe sùúrù nígbà tó bá ń pè àwọn èèyàn eléyìí ní kéèyàn ní. àmọ́ lẹ́yìn náà wọ́n ṣàbùkù torí ara rẹ pẹ̀lú ọ̀gá ẹlòmíì ó kí ó lò tán àmókù àti lò ó ẹ pàdé ẹlòmíì ẹ̀ ah, ẹ mọ kéwù tẹ́yìn ẹ mọ̀ pé èyí mọ kéwù àmókù àti lò ó ní من سورة الكتاب الذين اصطفينا من عبادنا قلوا أن يعصم aliki wọn jogun fira yẹni kí wọn ma kéwù wọn ma Qur'an wọn ma arabiya wọn ma kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ wọn kà tí wọn ṣe yẹn tán wàmí ni wọn bọ ẹnu lílọ sí ẹlòmíì ń ṣàbù fífúri ara rẹ̀ ó borí ẹ sí ntókè ni wọn mọ kọtẹsìlì ni yóò wà ní àmọ́ etí ń jẹ́ dáadáa wọn kò ní pé ní ẹ̀yẹ́ yẹn kò ní pé ọlọ́wọ́n ni wọ́n ní wọ́n sáábì kún fìlìkọ̀ yọ̀ àwọn mi wájú wájú lẹ́sìn mọ́ bá wọn níbi iṣẹ́ rẹ pẹ̀lú mọ̀tọ́ta wọn nítorí wọ́n á jẹ́ dáadáa wọn pẹ̀lú àwọn ọmọlọ́ọ̀lẹ́ náà wọ́n mú bí ìdùnnìlá àmọ́ yẹn náà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run ló ń ṣe ní wọ́n kò tó tóbi kọlọ́kọ́ mọ́ṣáda ẹnìkan wa ní ọ̀la ìtẹ̀lé àṣẹ ọlọ́run wa ní tó gbẹ̀yìn òun náà ní àmẹ́rẹ́ tí àbúwájú wọn àwùlà ìní àmẹ́rẹ́ lórí àwọn ọmọ wa àtìyàwó tá a ní kí ló àmẹ́rẹ́ lórí wọn ni pé agbọ̀dọ̀ tọ́ wọn nítorí ẹ̀sìn gbọ́dọ̀ tọ́ wọn nítorí ẹ̀sìn gbogbo tí ọ̀làjú ẹ̀sìn bá wọn tí ọ̀là tí ìmọ̀ nípa ìsìn ọlọ́run bá ń lọ àwọn náà gbọdọ̀ fún wọn. tí ìwọ́n tó kó ní ìsìnkú àwọn ọmọdé kámẹ́láńtà tó mọ́tò ìlú kí n jẹ́ ká mélòó wá fi ọmọ rẹ sí lásìkò yìí àbí gbọ́dọ̀ ń hàn jù ẹjọ́ pé máa hàn jù lásìkò yìí náà lọ́kọ́ máa tiẹ̀ sí ìgbàdí ń pọpọ káàkiri tẹ́tí ń jó ìrìn kíníkan atari lọ́jà tuntun náà ló fi ọmọ tiẹ̀ sí ìsìn di àsìkò yìí oyún kan kọ́ bẹ́ẹ̀ rán ní ọ̀fẹ́ kó di àbá pàlá ọ̀fẹ́ kó dàbá ọ̀fẹ́ kó di àgbákò ọ̀fẹ́ kó di àgbákò àgbákò lọ́fẹ́ kọ́mọ yẹn ń bì tó yẹn fẹ́ kọ́mọ yẹn ń di ògúnjì ní lẹ́yìn tó bá ń fi ọmọ kéwú tí tí ń fi ọmọ sírú lé kéwú yìí lásìkò yìí tí wọ́n náà mọ̀ níbi tí ọ̀rọ̀ ẹ̀kọ́ dà lónìí bìtì kọ́dà ibo ní primary school ní sẹ́yìn pé wọ́n ń introduce computer kìíní síbẹ̀ ní primary school kí wọ́n á ní lóyún níyì náà ilé kéwú tó ní ìbọn rẹ lọ ilé kéwú tí mò ń dá àpọ̀ yìí ni wọ́n mọ̀ mọ̀ lọ. tó ẹnìyẹn kan fẹ́ ṣe ìtẹ̀mí ayé ọmọ yẹn lóko òun ló sì gba ẹ̀sán lórí aburú tí ọmọ yẹn máa ń ṣe. اللهم انصر الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة الصالح يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار